káwa ṣe hajj láwọn alátọ́pọ̀ àkọ́kọ́ ní alátọ́wà bẹ̀ ni pé ọlọ́run máa ń fi sábà bí hajj pẹ̀tẹ̀ sílẹ̀ ju pẹ̀tẹ́lẹ̀ rẹ̀ ọwọ́ náà hadith tí wọ́n kò kọ́ yà tó lóṣù tó gbé jáde hadith àti ìrẹ́wà ẹ̀jẹ̀ ọlọ́run tẹ̀lé ẹ̀ wọ́n yà kíkẹ́ ọlọ́run sọ̀rọ̀ lọ́wọ́ àlùfẹ́lá ń yìí pé mọ̀ hajj ẹ̀ ń tọ́ bá fi hajj ọ̀làmúyàn fún ó sọ fún òsè pàlàpàlà torí pàlàpàlà máa ń wáyé bẹ́ẹ̀ o bóyá gbà tó o sì lọ rí máa ń ṣẹlẹ̀ ńbẹ̀ dáadáa ẹni tó yẹn jẹ lọ́ba adẹ́dà kọ́kọ́ mẹ́nu bá wọn mẹ́la sọlá mẹ́nu kọ́ mẹ́nu bá ń bí báyìí rọ́ọ̀tà kaba ní ọ̀rọ̀ kan wọn hajj wọn wọn fáwọn bọ̀ fi kí nínú hajj wọn là rọ́ọ̀tà wọn là kùnkùn wọn là jìdá là hajj. òun là nẹ́bí sọlọ́lọ́hàn ṣẹlẹ́ ń sọ fún àyíké ẹni yóò lọ́wọ́ lọ sí hajj bọ́lá mi yẹn kó wọ́n kà wọ́n ṣe parapara bọ́lá mi yẹn tó kò lè jáde kó ní ìtẹ̀lá sí ọlọ́run náà kò wò bí ah, ọ̀rẹ́ kọ́tọ́ bá wọ́n máa ń lè jálá jò ọ̀rọ̀ jẹ àṣàyẹ̀wò mi wọ́n lè dẹ́ tó bẹ́ẹ̀ni yóò bá padà dé ní hajj báyìí asẹ́rí padà bí ijó bí ẹsẹ̀ ìdí lọ́wọ́ ẹ̀yin náà sì mọ̀ nínú àwọn ẹgbẹ́ wa ni ẹ̀rí àfàwà amọ̀rùn ìyàwó rọ̀dìyànlọ́ọ̀tò dáadáa àná. nígbà tó ń fẹ́ fún àtẹ́bí ìdájọ́ káwà ní gbẹ́mọ̀ ní mùsùlùmí. òjíṣẹ́ ọlọ́run wa tẹ́wọ́ pé ọyá mọ́wọ́ ẹ̀ wá kí ìdàlùkáwà ní lọ́dọ̀ rẹ̀ pé o ti di ọmọ lẹ́yìn mi tí ó tẹ̀lé mi tọ̀kàtọ̀kà nígbà òjò jíjẹ́ rẹ̀. nígbà tá a nẹ́bi náwó lọ́lọ́wọ́ àlùfẹ́lẹ́ bá a fáwọn amúnde káwọ́ kò lójijì yẹn. wọ́n ní kí ló dé wọ́n ní mo fẹ́ dá má jẹ̀ àà ẹ̀jẹ̀ náà ni má jẹ̀ mú bò ẹ̀ṣẹ̀ tó máa ń bá má jẹ̀ mú wọn lọ fẹ́ dá. wọ́n ní má jẹ̀ mú tí mo fẹ́ dá náà ní pé àmọ́ dẹ́sẹ̀ kí n tó di mùsùlùmí o mo fẹ́ gba má yẹn pé ṣé tí mo fẹ́ ti di mùsùlùmí tí gbogbo ẹ̀ṣẹ̀ mi ti lọ. Ah, ah, òjijì ọlọ́run ní sèyàn àmọ́ àyíká tí kò hẹ̀ sí ẹni ìwò mọ̀tẹ́lẹ̀ ni pé anàlẹ́ ìsìlámà yà bí mo máa kọ́ ọ̀la. pé islam ni gbogbo ń fihàn bá gbé sọ́jẹ́ pàlàpàlà tẹ́lẹ̀ yé ti mùsùlùmí báyìí ọlọ́run tẹ̀sán àpárẹ̀ fún yẹn. wà á nà ní ìjọba ta yà bí mo máa kọ́ ọ̀la. bẹ́ẹ̀ náà ni ìyẹn fi jáde kókò níbi tí wọ́n fi ń ṣe kókò wọ́n fi ń ṣe ìgbàgbọ́ ọwọ́ àná síbi tí ó ti máa ṣiṣẹ́ ìgbàgbọ́ tí wọ́n máa lò gbàgbọ́ gbogbo ohun tó ti ṣe tẹ́lẹ̀ sọ́jà burúkú ọlọ́run tẹ̀sí máa bá rẹ̀ wà á nílẹ̀ hajj ìkẹta tó fi fún mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wà ní hajj yẹ àdìmọ̀ náà ọ̀gbìn gbogbo yẹn mẹ́yẹmẹ́ lẹ́yìn ti ṣe tẹ́lẹ̀ ọlọ́run tẹ̀sí máa ti dànù fún yẹn. ní ọba ti ṣe hajj yẹn dáadáa. Ẹ̀rí hajj ti fi nu ọlá tó wà. Ó lè jẹ́ Aisha radiyallahu ta'ala anha. ọ̀ọ́nì yẹ̀wò kò síjọ́ kan tó já sí wípé ọlọ́run tẹ̀sí máa sọ àwọn ẹrú ẹ̀ di ẹni tí a tún kù lọ́rùn wọn tó tún tí wọ́n máa pọ̀ gan tó ọjọ́ àárọ̀fà. ó lè fi bí ní nẹ́tẹ́lẹ̀ adẹ̀rẹ̀ ń tọ́jú owó lọ́rọ̀ ayé tí ò ní bọ́ dé sàárè yìí ọjọ́ jáde mọ́ta. ọlọ́run asún márùn ẹ̀dá wa yìí àwọn tó lọ sí hajj tó mọ yorùbá yìí fi lè mọlẹ́mọlẹ́ ìkà ọlọ́run máa fi àwọn tó lọ sí hajj fi yẹrẹ fáàrí lọ́dọ̀ àwọn mọlẹ́ ìkà àwọn ẹni jẹ́ oní rẹ̀ yìí o ìpèsè ni wọ́n fẹ́ jẹ́ lẹ́sìn àwọn kan lè máa wù àbàjẹ́ tó tọ́ o ẹ̀sìn ráwọn eléyìí ẹ̀rí sọlọ́run làwọn ń ṣe nínú ọlọ́tọ́ àfọ hajj àwọn ẹgbẹ́ jẹ́ ẹ̀sán rẹ̀ làbẹ̀ sẹ́n. nínú hadithi tí wọ́n bọ̀ fọ́lá àti mùsùlùmí gbé jáde látọ̀dọ̀ àfọwọ́ àbẹ̀bọ̀yọ̀ àti ọlọ́run tẹ̀lé àyè. wọ́n dá dájú òfin ọlọ́run sọ̀rọ̀ wọ́n àtàlà sọ yìí ìlànà ọmọrọ̀ fún ìlànà ọmọrọ̀ kàfàrọ̀ tó lè má bẹ̀yìn náà lọ́wọ́. téèyàn bá lọ sí hajj kékeré kò sí lọ́dún ni ọdún gbìyànjú lọ́dún mi lápẹ̀rẹ̀ kàfàrọ̀ tó lè má bẹ̀yìn náà ọlọ́run máa ń fi ṣe sábà bí ìparẹ́ ìparẹ́ ẹ̀sẹ̀ fún ọ̀yàn láàrin àkókò tí ń bẹ láàrin ìpínlẹ̀ kejì wọn mọ́ra yẹn. ìtumọ̀ rẹ̀ ni bí ọlọ́run rọmọdán yìí wọ́n tún fi rọmọdán mi ọ̀lọ́ gbogbo bí ọjọ́ tí ń bẹ láàrin rọmọdán kan tó rọmọdán kan yẹn tó gbó ẹ̀sẹ̀ tó dá pátá ọlọ́run tẹ̀sí máa parẹ́ pẹ̀lú ọmọ mọ́ra tó ṣe ẹ̀rí ọ̀dà akéyìn lówó ọlọ́dà fúnfún alówó tá a lè fi nígbà owó kínní òun ní gbogbo ẹsẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n sì tún lè jẹun tí yóò fi tẹ̀lé lọ́lọ́. wọ́n ní hajj mabruru ẹ̀ wá rí hajj déyẹn ṣe dáadáa hajj déyẹn ṣe dáadáa ẹlòmíì lè máa bẹ̀rẹ̀ pé hajj wo bẹ́ẹ̀ ni hajj déyẹn mú owó rẹ̀ níbi aláàlú yẹtù pé gbájú ẹ lè gbọ́ gbogbo àwọn ìbánisọ̀rọ̀ ìdánilẹ́kọ̀ọ́ wa ẹgbẹ́ à ní wọn ti hajj ọ̀nà èèwò lórí ọgbà ọba lọ sí ẹgbẹ́ ẹ pé bẹ́ẹ̀ wọ́n ti rówó sí ọba lọ sí ẹgbẹ́ ọba lọ ọba gba ten million òun làwọn ò lò sí ilẹ̀ ọba kó jẹ́ lọ hajj rẹ̀ hajj rẹ̀ tó ti yẹ lẹ́yìn hajj tán wọn yọ lọ́wọ́ àbọ̀lọ́ pa ayẹ̀ àbọ̀tún sàbọ̀lù mi bẹ́ẹ̀ nínú ọ̀nà táwọn èèyàn máa ń gbà tí wọ́n fi rówó. àbọ̀lọ́ fi ẹsẹ̀ tó àbọ̀lọ́ ṣe fẹ́kẹ̀rù dídán nínú àwọn kẹta àwọn èèyàn máa ń ṣe. àbóbìnrin dẹni tó gbélé pawó àbógbéta pawó oríkèé kékeré nìkan ń gbé pawó sí àbóṣe yẹn mú ìyàwó lówó fi padà jáde tó irú hajj déyẹn padà lọ́ọ́ pẹ̀lú eléyẹn lẹ́yìn sàhájá mọ̀kúrú rà.